baby? Hmm? Mo wá. Ìwọ ń Baby mo ti miss ẹ o. Ìgbà ló ń bọ̀ ń lẹ̀. Ṣé òun ṣe èyí tó bá tún dọ̀la ń ṣe next week ló ń bọ̀? Ọlá Adé. Okay. And baby mo ní good news for you. o. Mm-mm tó bá ti dé lọ́la máa bẹ sọ. all right baby jọ jẹ́ nù kí ló wí ok ẹ bébí jọ mo gbé nǹkan kan náà màá pẹ́ tó bá yá all right ó dàbọ̀. Alright, so ṣẹ́wọ̀n kí wọ́n emphasize lórí ọ̀rọ̀ yìí gan ah. Um, make sure you supervise our new staffs yẹn so that wọ́n máa lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ah, Mr. Bamisaye ọ̀pọ̀ ká gbọ̀n ẹ wò gbogbo lectures tẹ̀ fún wa yẹn ni mo fi sọ́wọ́ sí ẹ má wọ̀rì ẹran olófòfò ń ṣe ẹni pé kò jẹ dáadáa ẹ̀yin náà máa rí changes. all right so that màá lè sọ̀rọ̀ yín dáadáa tí bá dọ́dọ̀ ọ̀gá. oh okay all right. Um, ah ọ̀gá mo ti dá yín dúró. ṣé gbogbo àwọn bags ẹ̀ ló tó fi sínú ọ̀hún? yeah sure everything mo ti set everything. all right so kẹ́ take care ara yín o. kẹ́ni nice day ó dà wọ́. sátánì. ẹ̀ńtà bá ti rówó gbélé gidi bẹ́ẹ̀ tí wọ́n gbá géètì onígéètì nu ẹ ṣáà dúró. ọjà ẹ káàsán ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta ó sì wáá di tíátírà ẹ wò bí mo ti rí ilé ni mo ti rí ònù ọlọ́run ti bọ́ta búrẹ́dì mi. ṣé ìyàwó ọ̀gá she's inside home àmọ́ ọ̀gá tí a fún wọn ẹ̀ sí ilé. nírin ló bàbá kẹ́ kí ni ìwé wọlé yìí ṣe wọn pé reason tí mo fi ní kó má tẹ̀lé mi nìyí. ẹ má sọ sí wọn ẹ mọ pé béèyàn bá kú lágbo léèyàn yóò máa dún ní pọ̀ ta ló wá kú. má dàá ló wo bí ṣé kí n dá wọlé àbí ká jọ lọ. mi ò náà ìwé yẹn ti ṣaragírì náà. ẹ̀yin ọ̀gá ẹ ká sọ ẹ jẹ́ ẹ jẹ́ àpẹ̀mọ́ obìnrin wẹ́ẹ́ mo gbọ́ tán dárúkọ bá mi ṣayé kí ló kí ló ta ló kú gangan ta ló kú. ọ ní sọ̀rọ̀ ìtì ẹ wọn kan tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá ẹ ó ní accident. ẹ ẹ eku ọ ọ̀gá mi ṣàkíni ọ̀gá mi ṣàkíni ẹ ọ̀gá ṣàkíni yẹ ẹ mọdàmú mọdàmú ọjọ́ sẹta ni. kí ló pariwo ẹ wọ́n lariwo ń ṣe òde òní sùúrù kí ló ṣẹlẹ̀ a ní kí tí wọ́n lọ kọ́ para ẹ̀ lẹ́mọ̀ dáhùn. ẹ wo ajá ti jí ó pèrò ọ̀nà. sori tí àjà bá jìn jẹ́ kó máa jìn kò ń ṣe bí lójì sí kó get out ọ̀rẹ́ mi jọ kí ló ṣẹlẹ̀ jàre. àwọn ni àwọn ni ọlọ́gà kú. dénú sí lọ́jọ́ idiot. Eh, eh, arábìdé eh, take it easy ṣó ti yẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n pè wá lọ́fíìsì wọ́n ní bá mi ṣayé pé ó ní accident. Okay. Eh, eh, ó wá bámisáyé ó wá kú. ibo ló wá wà ó ti kú. àánú ah, kò yẹ kí wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. madam. What will be will surely be àkọsílẹ̀ kò lè tàsé o tàbá ń sunkún ọmọ. ní àtúnṣe ọ̀tẹ̀. àwọn sáà ló ń kọ́ wọn kọ́ pé pẹ̀lú ẹ̀. tíyàn bá ṣe burúkú wọn máa ń sọ̀rọ̀ tíyàn bá ṣe rere yìí kíyàn máa sọ̀rọ̀ ẹ̀ wọ́n ń tra. that's a good news àyànjú tí oníbàárà bá ti ń wà kálákẹ́sì náà máa san ní make sure pé sálárì náà kò kọjá àsìkò tẹ́ ẹ̀ sanwó. mọ́mí mi ò kí ń jò pẹ̀lú sálárì náà tí twenty àti twenty eight of the month bá ti wá báyìí wọ́n máa ń gbogbo wọn ló máa ń gẹ̀tà láti. ṣé mo pé ìdìmọ̀ tó bá ṣe sọ sálárì wọn lásìkò inú tiwọn náà máa dùn nígbà tí wọn bá dẹ̀ ti ń dùn nínú wọn a máa súre fún iṣẹ́ dá wọn a máa ṣàdúrà fún wọn bàgbà tí iṣẹ́ náà bá dẹ̀ ti ń ṣàdúrà fún ti wọn kí iṣẹ́ yẹn kó máa gbòòrò kí wọn náà máa ga sí i bí wọn ti ń ṣe nǹkan mi pẹ̀lú ọkọ mi á dára fún un ní ṣíṣe o bó o dẹ̀ ní ṣílẹ̀ tẹ̀ gbogbo bàbá ẹ̀ nínú mi máa ń dùn sẹ́ inú mi á dẹ̀ dùn sẹ́ títí dọjọ́ gbóhùn ìwọ náà ṣe rere lójú ẹ̀mí ó tẹ̀ ti ṣe rere náà. tẹ̀ ti ṣe rere náà and kò dẹ̀ ṣe yín kò ṣe yín ọlọ́run mọ́mí I really appreciate you as well you are the best mother not one of the best best mother ah, ah, gbogbo àdúrà yín lórí mi nígbà tẹ́ lóyún la fẹ́ sọ ní àpọ́jọ́ ọ̀kúnlẹ̀ ah man hmm. you been a good mother you been there and mo pray pé kọ́lọ́n jẹ́ kẹ́ pẹ́ láyé fún mi torí èmi gan mo fẹ́ spoil yín gbogbo nǹkan tẹ bá fẹ́ báyìí mo máa ṣe fún yín Ferrari ọmọ anything mention it. bó bá rí bá ṣe fẹ́ kó rí àwọn onímọ̀ pé ọlọ́run wà ọba tó dá ilé ayé òun ní ìbẹ̀rẹ̀ àtòpin àti bí àti rẹ tó ṣẹlẹ̀ what will be will surely be àkọsílẹ̀ ìṣẹ̀yà ó ti mọ́ tọ́ba ń sunkún ọmọ ìran ooo. Bísí Bísí owó mi dáa á fún mi lówó yẹn á fún mi lórí lówó á fún mi lówó ah, ah, owó yẹn dà ah, kí ló ń ṣe é. Oh, kó bó ṣe ń ṣe lọ síwájú jọ. orí ẹ bàjẹ́ orí ẹ bàjẹ́ kò fẹ́ fún mi lówó kò fẹ́ fún mi lówó ó ní Tinubu ń bọ̀ ń bí a máa dìbò fún ẹ̀jẹ̀ ń gbá bí dáadáa dàbílẹ̀ náà ti mọ́ àbí ṣé wàá bá yín gbánú lẹ́yìn ni ẹ ṣe o ẹ lè fún mi lówó. ìfẹ́ ń bọ̀ ní ìfẹ́ ń bọ̀ ní ìfẹ́ ńlá ní ìfẹ́ ńlá ìfẹ́ lè ṣe ohun tí a kò lè. ọ̀gá ìkan tẹ́ ẹ̀rín kí n gbé wá nílé kí ló tún kù fẹ́ fẹ́ sá. wọ́n um, mi ẹ̀gbọ́n kílẹ̀ tó fẹ́ jẹ no i don't want the regular amala ìbáwọ̀ something assorted all this international food you know. kí ló fẹ́ kí ló fẹ́. ìgbọ́ kí ló wà nílé. gizbodo àti spaghetti àti veggies. ṣe fẹ́ wo ilé mi ṣé kò sí bí um, kílé tí mo gbé potatoes nǹkan. ó ṣì kò sọ. nice bá mi ṣe chips wọn then chicken tí mo gbé bọ̀ yẹn tí wọ́n fi chicken and chips fún wọn. Mm, mm, mm, mo prefer chips pẹ̀lú uh, barbecue fish. oh barbecue fish kẹ eh, jọ be fast about this thing jọ ó tiẹ̀ dá mọ́mí tẹ̀ tí ń jẹun díẹ̀ díẹ̀ báyìí. no is this for me again. yọ for you o. ẹ lọ bá wọn kó oògùn wọn wá. okay ma. Mm. Yes, ma'am ìgbà ò á kàn kan ṣá má dẹ̀ sọ pé tàbí ti lọ sí ojú àti ìwé àjùtò. àkùnrin sọ pé kí n máa sọ ìgbà yẹn ní pé àdúrà nìkan ló yẹ kí n máa gbà ní gbogbo ìgbà ṣé mo wí pé owó ló gbé dúró bó ṣe wà o ẹlòmíì kò kí ń lò tóṣù kan ẹlòmíì ọ̀sẹ̀ méjì ẹlòmíì òun lò tọdún kan tó lọ fi kún un so àdúrà ni mo fẹ́ kí n máa gbà almost every time. doctor àtọ̀sẹ̀kọ̀ hmm? àtọ̀sùkọ̀ àtọ̀rọ̀kọ̀ kódà kò jù ọdún mẹ́rin ká ló máa gbọ́jọ kúrò tí mo rà pé sí ìgbìyànjú ẹ ṣàmà gbàdúrà gbogbo pa. ohun gbogbo èdè ọ̀nà ìfẹ́ tí ẹ ní kò ṣe. àdúrà náà lè ṣe máa máa gbà wọ́n. ọmọ ọkùnrin gíga eré ah, ah. ọ̀gá rẹ̀ láyé kú iṣẹ́ kú gbogbo ògbà ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ẹ wo ibi tí ẹ̀sìn mi dé náà ẹ̀yin ó ti tó mo yọ̀ǹda yín máa padà lọ́lé. ẹ jẹ́ kí n ṣì pa yín lẹ́sẹ̀ sí i ah! ogún sí tí mò ń ṣe nu lé. ẹ ẹ wo ẹ̀yin ó yé mi pé ẹ fi yún náà nira ni. ṣe é gbọ́ ẹ pẹ̀lẹ́. ó dáa bẹ́ẹ̀ ọlọ́run ó gbàdúrà yìí ọlọ́run ó gbàdúrà yìí ọlọ́run ó gbàdúrà yìí. pray pray ọlọ́run ó gbàdúrà yìí pray pray pray ọlọ́gọ́jì mm, pray pray. ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ẹ gbogbo ntọ́lọ́run bá ti dà sẹ́dá lágbádá kọ́ máa yan ni ẹ nígbà tó òun sọ pé pírí pírí pírí lológójì pẹ̀lú ẹ̀yìn ipò tó wà ṣé pírí ló jí. ó jí pírí. ó jí pírí. Hmm. Ah. fún mi lọ́wọ́ hmm? wá fún mi lọ́wọ́. èmi àbí ìyá wa. wá fún mi lọ́wọ́. ẹ̀yin ni ẹ rí i pé ó ń ṣe báyìí wá fún mi lọ́wọ́ tó bá jẹ́ tọ̀dọ̀ mi ni kò ní ṣàyà sókè wàá fún mi lówó. èmi ò mówó dání láti lè gbà tí mọ̀ pé máa pàdé àlejò ń ta. akáṣán ju mímu náà lápò. èló ló wà lọ́wọ́ ẹ náà tẹ́lẹ̀ èló nìwọ náà gbà èló ló ń rí ẹja ṣe báyìí èmi ò fún yín lówó torí mo mọ̀ pé lọ́pọ̀ lọ́pọ̀ lèmi ò gbà padà fúnra yín lẹ́wọ̀ àfọwọ́ ara yín fún bí ìgbà tẹ́ ṣe sàárà ẹ fún pírí pírí pírí pírí lọ́lọ́gọ́jì. Allahu Akbar. Ah, ah, five hundred pọ̀ fún wèrè àfa. Ah, ẹ sọ máa bá wèrè fún iwó ni. onímú chẹ́ǹjì wà. ó da ẹ lọ gbà lọ́wọ́ rẹ̀ ẹ lọ lọ́sìn ìjìgbà lọ́wọ́ rẹ̀. pírí pírí. ológójì ológójì. pírí pírí pírí pírí pírí. ẹ wo irú yín ẹ gbọ́dọ̀ ká wèrè lẹ́yìn mọ́kànnà o. àfa. náà. ẹ ṣeun fọlọ́n sí i kẹ bá ń kí àwọn ẹlẹ́yà tẹ bá délé ẹ dúpẹ́ o ẹ rọra ẹ gbẹ̀lẹ́ o lo àǹfààní pé alámọ̀dí ni ọ wàá lọ bá ṣe wọ́kọ̀nà o. ọlọ́mọ jẹ àfihàn tá a ti kù. ọlọ́run o kọ́lọ́run máa sọ̀kù àṣetánì máa sọ ọ́ pírí pírí pírí ọgbọ́. ẹ afa hmm, kọ yọ. kọ. bóyá èmi náà rí. owó ẹ o lè bá wèrè pín ìtọ́ wà lọ́wọ́ ẹ. ṣe bóun ti ṣe owó máa ah, máa kó chẹ́ǹjì díẹ̀ sápò ara rẹ o máa jẹ aládùn tán o. ó sáfẹ́rẹ́ díẹ̀ ni wọn sì san sálárì. pírí pírí lorogo padà. ẹ bá a kálẹ̀. yóò jẹ́ pé mi náà ti ń ṣe. ẹ ah, rí ma. tó báyìí ń bẹ lágọ̀ọ́ ara yín ẹ sì wá ń fi pamọ́. ẹ ti gbàgbé ọ̀rọ̀ Yorùbá kan tó ní ìka tí bá ń dùn yàn èyí kì í bàbí àtọ̀yìn. ìjọba má ti bẹ́ẹ̀. ṣé tí ó bá ṣe ní àtúnṣe ilé yẹn ń dọ́gbọ́n sí àmọ́ nǹkan tó bá ti rí kọjá kí lèèyàn fẹ́ máa darọ ẹ̀ láàmú fún ní pàtó ní kúkúrú àwọn dókítà ti jẹ́ kó yé mi pé àsìkò ti tó bẹ̀rẹ̀. ọ̀dà ẹni tí a bá fi ọ́ bàjẹ́ yorùbá ní oní bá a fi ń ṣe àtẹ̀mí wọ́n wá àwọn ọmọ ilé kéwú tí wọ́n ó tó bí ogún bí ọgbọ̀n á wá jókòó àdúrà á sọ àdúrà nìkalẹ̀ bá a bá ti ń sọ àdúrà nìyí kalẹ̀ mímọ̀ pé jẹ́bẹ̀ wí àṣẹ ọlọ́run ni ara yín ọ̀yà wà láàyè ẹsẹ̀ mi lọ́kùnrin bẹ̀rẹ̀ ní báyìí ọkọ̀ tó ti rí kọjá ní jẹ́ fẹ́ máa ṣẹ́wọ̀ sí i bẹ́ẹ̀ ni ẹ má wulẹ̀ ṣèyọnu ẹ má dán ọmọ ilé tó láwùn ẹ yẹ fi wọn sílẹ̀. ẹ̀yin ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ àwùjọ bíi láàyè nínú ṣáìtọ́ ni rọ jíìm ẹ dákun ẹ kò sí ohun tí ọ̀ látúnṣe bá níwájú ọlọ́run ọba. ẹ̀yin tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni pé àwọn dókítà ti sọ déédéé gbà tí olóde yín ò lò láyé tèmi mọ̀ pé kìí sẹ̀yìn olóde yín ni wọ́n ń dájọ́ fún ah, ẹ wo ọlọ́run mà wà láyé rẹ̀ ọlọ́run ló lè pa òun sì ló lè jí ọlọ́run ní pé kéèyàn sẹ̀mí òun ní pé kéèyàn má sẹ̀mí mọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́dá kan tó lè sọ fún wa láàyè dókítà kan lè máa fẹnu wọn sọ fún wọn rí o ẹ wo bá a bá ti ṣàdúrà tèmi ń sọ yìí ah, ẹ tún sọ gbọ́rùn ọdún kélé ìfẹ́ ti lè máa ń wà láàyè. àmì ọ̀dà tẹ́ bá wá ní dandan ká sọ alukuran kalẹ̀ èmi fẹ́ kẹ́ ẹ ṣe níbí nítorí ayọ̀ mi bí mi ò fẹ́ kó ẹ̀rù àbí ìbànújẹ́ kankan sọmọ yẹn ló kan àyà. dàpọ̀ ṣé ayọ̀ méjì ò mọ̀ pé àárẹ̀ ti ní. ó kàn mọ̀ pé ọ̀rẹ́ mi díẹ̀ ni kò mọ ní pàtó tó ń ṣe mí rìn bẹ́ẹ̀ sọ fún kódà mi ì jẹ́ kí dókítà mi gbọ́ ṣàlàyé fún. kódà tó bá jẹ́ pé bí ẹ̀tìfẹ́ náà ni yídì náà ti rà dànù ṣàtúntò afinimọ̀nà lọ́nà ẹ̀ yóò fi wá mọ̀ ìtọ́ta tó fi wá mọ̀ ìtọ́ta. àfà hmm. mo wá fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ kan fún mi ṣé mo pé àti rọ́mú gángan kò ṣe yí kọ́nà hmm, ẹ̀yìn lórí ọ̀rọ̀ ayọ̀mídé yìí náà ẹ̀yin gangan náà ni ìbálẹ̀ pẹ̀lú ẹni tó mà ti dé olùnàgún ìsinú ayé òun wọ́n á fẹ́ kẹ́ ṣe mí lóore kan ìgbàkigbà tó náà bá ló ti yá mo fẹ́ fa Ayọ̀mídé padà lé mo fẹ́ kẹ́ ẹ bá mi tọ́ọ̀ṣì sí i mi ò fẹ́ kó ṣe ẹsẹ̀ yìí kẹ́ ẹ bá mi mójútó kẹ́ ẹ bá mi dúró tì ẹ bá mi jẹ́ ètò yẹn fún un hmm. ó tán ni mo bá kéde yìí. Hmm. ọ̀rọ̀ yín yé mi wàláhì ó yé mi gidi tí ẹ lérò fún yé mi lọ. Eh, èmi mọ̀ wípé ọlọ́run ọba tí títóbi rẹ̀ tó tóbi dáadáa tó jẹ́ pé níbi ó jókòó sí ni àyè wà ń bẹ̀ ó tún ṣẹ́kù bó ti lágbára tó eh, kò ní pa yín báyìí ẹ̀yin lẹ́ẹ̀tọ́ sì ṣe ayọ̀mídé kan fúnra yín ẹ̀yin lẹ́ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ dalẹ̀dalẹ̀ tí kò ní pa yín ẹ bá sọ fẹ́yìn ṣé bẹ́ẹ̀ gbọ́ ìtàn ànábì àyùbá àlẹ́ ìtàn àti wàsàlà bó ti sáré tó tí gbogbo ará alé rẹ̀ ti ń rò ó pé tọ̀ ànábì àyùbá ó jẹ ti ọlọ́run yóò kú ni. ẹ wo ọlọ́run mà dàgbà tó dá padà fànàbì àyùbá débi pé ń sẹ̀mí títí títí títí kó tó di pọ́nlọ́n padà á sọ́dọ̀ ẹ sẹ̀mí wà láàyè lọ́bẹ̀ ọlá àfúrúfú bíi láàyè lọ́sà kan rọ̀ bísí láì ra mọ́ni rẹ̀ sí. ó máa bí mo ṣe máa ń kú náà bá a ṣe fẹ́ bá wa sọ kọlọ bá wa dẹlẹ rẹ fún màmá o. salamu alaykum. ayọ̀mídé ẹ dákun má sọ fún mi pé òótọ́ ni ìròyìn àgbọ́sọgbànú tí mo gbọ́ lóòrọ̀ yìí. là fàyìlà ìlà ìdàgbò muhammadu rasulillah sallallahu alayhi wa sallam òótọ́ ni màmá ti kú. là fàyìlà ìlà ìdàgbò muhammadu rasulillah sallallahu alayhi wa sallam hinna lillahi wa hinna ilayhi raji'un. ah ah ah ah ah ah ah, ah ọ̀dọ̀ ẹ la ti wá ọ̀dọ̀ ẹ la ó padà sí ọlọ́run ẹyẹ ni ni pé àìsàn wọn àfìgbà tó gbẹ̀mí lẹ́nu wọn kú. ẹ̀yin náà mọ̀ pé mú mi ní kánsà. mú mu mú mu ni wọ́n sọ fún mi náà àmọ́ kó tó di pé wọ́n sọ fún mi ó ti ń pẹ́ díẹ̀ ti ń pẹ́. wọ́n sọ nǹkan kan fún mi afá kí ló tẹ̀ sọ fún mi ìgbà táyé mọ̀ wò ó n ò fẹ́ kí n sọ fẹ́nì kankan nígbà àwọn èso fẹ́mi náà ọjọ́ tí ń bora mo sì gbìyànjú gbìyànjú mo ṣàdúà mo ṣàdúà mo ṣe sàárà pé kó má bàa já síkú láì mọ̀ pé ibi tí ó padà já sí náà rẹ̀ tọ́ àmọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ pé ìyáwó ìyáwó bẹ́ẹ̀ la ṣe wàhálà lórí wọn la máa gbé wọn dìgbàdìgbà káàkiri ilé ìwòsàn adúpẹ́. mo ṣáà notice náà mò ń wò náà wo ìgbà kan tó kú yẹn wọ́n ṣàǹṣà àìsàn wọ́n ṣàìsàn wọ́n dẹ̀ máa bí wọ́n léèrè kí ló ń ṣẹlẹ̀ wọ́n lágbà àgbà ló ń dé wọ́n wò pé ṣé gbogbo àgbà ṣe máa ṣàìsàn nílé ìyá ṣe wọ́n ti fẹ́ kú ni. ah god. ẹ̀yin ẹ wo ẹ̀yin ọmọ ẹ má sunkún ẹ dákun ẹ kún wọn yẹ wọn láti kó tá a wà yìí àdúrà ló yẹ wọn fà àdúrà ni ẹjẹ máa ṣe fọ́pù àwọn ẹ̀yin níbo ni òkú wà báyìí. wọ́n wà nù Ah, ah, ah, ah, nígbà bá kú ládèrè èèyàn wọn sọ láàyè ah, ah, àbí ìyẹn àbá ẹ̀rẹ̀ jókòó ẹ̀rẹ̀ jókòó. kọ́lá rọ́gùn kàlẹ́ wàhálà yìí kan tún ìníjà ìlú. pẹ̀lú àfà tọ̀ pé ilé ṣe wáyé ilé dọ̀wọ́ yín o. ìrora ẹ sípò wípé tọ̀ àwọn lẹbí ẹ àbáwọn ni wọ́n bí ọ. ẹ̀bọ bá ṣe lè ṣe nígbà tí wọ́n wà lójú ayé wọn kò bẹ́ẹ̀ ní lẹ́yìn ìbò wọn. ayọ̀mídé tọ́jọ́ mi òkú ọ̀dọ̀wọ́ rẹ̀ àfẹ́sọ́nà ayọ̀mídé tọ́jẹ́ ìyàwó ẹ̀ ọ̀dọ̀wọ́ ẹ̀ gbogbo ilé lápapọ̀ ọ̀dọ̀wọ́ ẹ̀ wá níbi pé olórí ilé kú tán ẹ̀ ń sílẹ̀kùn gbólẹ̀ àbí ẹ ń ṣe bó ti wù yín àbí ẹ ń ṣe rádaràdá kódà fún ọ̀dà dákun torí ọlọ́run ọba ẹ ní àkókò tá a wà yìí ẹ jẹ́ kí ẹ seriousness wá ẹjọ́ pọ̀ jèrè lọ ẹjọ́ pọ̀ jèrè lọ bá ọlọ́run ò ní jẹ́ kí ara ìdààmú ọlọ́run ò ní jẹ́ ká kánjú kú kò sì nípa àwọn náà báyìí ẹ̀mí tẹ náà oògùn oògùn dáadáa. kò tẹ̀ bọ́ sásìkò tó yẹ kó san sálárì yìí kò sì wá káwọ́ mọ́ mi lọ́wọ́. ẹ torí gbogbo ẹ kékeré tó bá jẹ́ pé ọmọ mùsùlùmí dáadáa ni ọ́ hmm. ọ mọ̀ wípé àràmù ni kí òkú ọ̀jẹ̀ gbèsè kọ́ máa san bóòkú bá jẹ gbèsè bẹ́ẹ̀ni ó bá jẹ lówó bá ti lè fara rẹ̀ hàn pé tọ̀ wọ́n jẹun lówó àhá súnà ni kí wọ́n sanwó ẹ̀ fún ọ̀fà hmm. gbogbo owó tó bá wù kí wọ́n jẹ wọ́n san. tọ́ àbá àbí ẹ lè rí díẹ̀ ìyá mi. ẹ ó dá mí kẹ́yìn ní wọn máa lájọṣẹ́kù ọgbọ́n hmm. àjọṣẹ́kù dá bá ń ṣe kéèyàn má máa fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun tó ṣe sórí alọ́mọ mùsùlùmí gidi náà òun ní máa dárí kún ọmọ mùsùlùmí yìí dárí kún fa. Àgbọ̀ ṣeré ló mọ olúwàbí ìdí ní sílẹ̀ tó ní sọ ní lọ́jọ́. Ọjọ́ àlàáfà. Àbẹ́ máa bọ́ ní pé wa ọba yín pátó rí yín. Ọjà o, kọ̀ọ̀yọ́ náà. ẹ gbà wá táwọn màdámù àwa lọ ah! lásìkò tó sí kankan ah! mo ti jẹ gbèsè ilé tó pọ̀ olùdókòwò wọn Fatima ti bí ìyẹn ń five thousand. Ah! Oh. mo tún dáná láàárọ̀ ìmọ̀ ọ̀jẹ̀ oúnjẹ rẹ̀ sì wà lórí ìdáná kò jẹun kó oúnjẹ ọmọ. ok báwo ló ṣe. Ayọ̀mídé, what are you thinking? Kí ló ń rò? Kò sí kankan. Ayọ̀mídé ò dẹ̀ máa fi ìrònú ṣe rẹ̀ léṣe for crying out loud. Ẹyin má no more now. o, kí ló ń rò? Kò sẹ́ni tó lè dàbí ìyá láyé o, who dey joe who dey not feel rushy rushy see me as your mom i will dey for you anytime just kí ni nǹkan tó ń ṣe é sọ fún mi náà. kò sí ṣe lè ṣe àgbọn fún mi. come i will do anything for you má ṣe anything for you. wọ́n ní contract kan tí mo fẹ́ lọ bid fún lọ́la hm. ká níyàá mi wà láyé ni àti Jim. mi láàárọ̀ kùtùkùtù kò tún wá ní Jim mi nìkan á tún ṣàdúrà fún mi tó bá já wa mẹ́wàá la ń bid fún contract èmi ló máa já sí lọ́wọ́ where's she now she's nowhere to be found mo ṣe ṣó lè jí mi lọ́la kó gbàdúrà fún mi. ṣé kò tó fẹ́ nìyẹn i promise you ó ní sẹ́ I'll do anything for you máa jẹ lọ́la máa dẹ̀ tún ṣe àdúrà fún ẹ. ṣé o dè mọ wàá rẹ̀ tí mo ń sọ. Eh, ìfẹ́ ń ṣe ohun lóore yà ó ṣe mí lóore ìdí èyí ni mo máa fi ṣe àdúrà fún ẹ yà yà yà túnbọ̀ ó máa lówó túnbọ̀ ó máa lọ́lá ó <laughs> máa níṣẹ́ tó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀. <laughs> yàbọ̀ yàbọ̀ ọ̀gá yàbọ̀ yàbọ̀ ó ti kọjá ó ti lọ ó ti lọ ó ti lọ ó ti lọ báwọn. ó ti lọ ó ti lọ ó ti lọ ọ̀gá ẹ wá bí dẹ̀ ẹ wá bí dẹ̀. ó rárá báyẹn. máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ó dàbọ̀ o. fetí irú òun ni mo wá sùn yìí o mi ò mí dé. ṣe ń bínú ni. àbínú ah, kẹ ṣé òun náà rí i pé iṣẹ́ táwọn òbí ṣe ní inú ayé ọmọ kì í ṣe kékeré. I know mo mọ̀ but mo kò fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ mo mọ̀ pé pátá àwọn òbí ń lórí ọmọ pọ̀. mo and I love you too. ṣe tó bá fẹ́ kí n máa rí ẹ bí ìyá mi oníṣẹ́ púpọ̀ láti ṣe o. olùwàrùn mi lọ báwo wá ní contract tó lọ fún un anyways contract tí wọ́n fail láti jí mi tètè jí mi láàárọ̀ kó ṣàdúrà fún mi wọ́n ti fún company mi. wow that is good news. Uh-huh. thank you thank you thank you thank you. so this is what we're to do now. Um, we're going to party. We're going to have some fun. Yeah. So looking, cause sorry, change there, then we go out. Baby, come and style me. I'll wash it oh, jẹ́ kí n lọ ra nǹkan tí mo. ọ̀gá ìbàdàn jẹ̀mbá yín lọ ilé ti ṣú. ó yẹ ká máa ṣe exercise lẹ́ẹ̀kọ̀ọ̀kan. àwọn burúkú yẹn kún ọ̀tá ni àwọn ohun tí ń lẹ́yìn ìlú sọ̀rọ̀ táwọn sì kankan àwọn ọjà olóyìn ìbú lọ́mọ kò sí nítorí ọ lè gba ṣé yín. ìwọ ṣe. Ah. kí ló ṣẹlẹ̀ ta nìyí? kí wọ́n ló ń béèrè ni. What can I do for you in front of my house? orí ẹ orí ẹ pé sunday ta ni lemadu lemadu maa n kúrò bíi náà. kúrò bíi wàá normal person téèyàn bá kò tẹ̀ wá mi bọ̀ tó bá ríru eré níwájú lé mi ń sìn yìí. gbajúmọ̀ wèrè ńlá kò lè ṣe yín kankan bó ṣe wà yóò lọ tí kiri kiri kiri lórí gan jí lórí bó I don't even feel safe in my own house. Eh? lé tí bá ah, padà tí bá ah, ah. rí maduma níbí lé lọ náà. ọ̀gá mi ti gbọ́ kiri lórí gan jí kiri o wájú mi ọ̀gá làwọn lè dúró tẹ̀ kò yẹ wájọ mi báńkílé o. kí ló fẹ́. wọ́n fún mi láṣọ. kí n fún ẹ láṣọ. bẹ́ẹ̀ ni. níbo ló ti wá ta ni ẹ. Àràmídé lorúkọ mi. Àràmídé lorúkọ ẹ. o mọ orúkọ ẹ. bẹ́ẹ̀ ni máa fún ẹ láṣọ ọlọ́run ṣe wọn ara ẹ̀ ti yá látọ̀dún yìí máa fún ẹ láṣọ mọ́ bọ̀ kí ẹ lọ́ máa ṣe wá fún ẹ. tọ́jú yín ṣùgbọ́n gbogbo ìgbìyànjú mi pàbó ló já sí ibi tí mo ti ń mú yín lọ́gán ti máa tọ́jú yín jọ sí lẹ́tí sá mọ́ mi lọ́wọ́ mo léyín léyín léyín léyín ibi tí mo ti ń léyín káàkiri lèmi gan ti fẹsẹ̀ rọ kó tó di pé mi ò rí yín mọ́ mo tọ́jú yín àǹtí mi mo gbìyànjú. àwọn ẹbí ọkọ mi ń fẹ́. Oh, àǹtí mi. kí ló ṣe lórí ọ̀rọ̀ mi. àwọn ẹbí ọkọ yín àfáà jóná ẹ̀ ń béèrè irùngbọ̀n àwọn ẹbí ọkọ yín tó jẹ́ pé láti ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ sí yìí ti dé báyìí náà ti gbalé mọ́ yín lọ́wọ́. ikú máa bà á lájẹ́ o bá mi ṣayé. bá mi ṣayé bá mi ṣayé wo ẹ̀gbọ́n mi ẹ wo ẹni tó kú ti kú o bá mi ṣayé tó yẹ pé lè tó dá sí i lára yìí gan ló pọ̀ jù twenty seven years ago ní nǹkan tó ṣẹlẹ̀ sí yìí ti dé báyìí. twenty seven years. twenty seven years ago yes láti nineteen ninety one ni mo ti fojú mi méjèèjì rí yín gbẹ̀yìn this is twenty eighteen ká ṣáà máa dúpẹ́ àǹtí mi ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe bẹ́yìn la fi rí i. bó bá rí bá a ṣe fẹ́ kó rí ọ ní mọ̀ pé ọlọ́run wà ọba tó dá ilé ayé òun ní ìbẹ̀rẹ̀ àtòpin àti bí àti rẹ̀ ṣẹlẹ̀ what will be will surely be. sísan ayé mi ìwọ ni ojú tójú fún ìmọ́lẹ̀ ayé mi ìwọ náà dẹ̀ ni ọwọ́ àtẹsẹ̀ tó gbára mi dúró. tó túmọ̀ sí pé tí n bá sínú ayé kí ló máa ṣẹlẹ̀. a jẹ́ pé èèyàn wáyé lásán ni. Ah, ọlọ́run dẹ̀ ní jẹ́ ká wáyé asán o. o àmín. dẹ ṣé mo kọ́ tó ṣẹlẹ̀. kí ni. orí tó bá máa gbé ni kò ń tètè sunkún afọ́jú kan ò dẹ̀ ní rìn kó má mú ọ̀pá dání ìfẹ́ ni àtọ́nà gbogbo ayé àwọn ẹ̀dá ṣòrí tílé bá ń jó tójò ń rọ̀ tí gbogbo èèyàn ń sá kiri tèmi bá mi ṣayé ò bá sá ó bí wípé kí ló ti mi ṣe sá nítorí pé mi ò tí ì rí ìwọ olólùfẹ́ mi ara mi dé mi lẹ́yìn funfun bíi pé ẹlẹ́yin ju ẹgbẹ́ tí gbèsè ẹ bá rà ìfẹ́ ńlá ni ìfẹ́ ńlá ni ìfẹ́ òtítọ́. wẹ̀rẹ̀ dùwọ́ hmm. Yes, dear. so. baby seven days ló pé o má jọ kọjá seven days o. <laughs> ṣé bá ti sọ gbélé nù lé nà ó. ẹ mo mọ̀ pa ti sọ but last time gbà tó lọ three days ló dágbére fún mi gbà tó bá débi ṣáwọn ọgá ẹ wá ń sọ fún mi pé yẹn kò ju extra two days. Baby, o kì í gbàgbé nǹkan. màá gbàgbé kí ni èmi nìkan mo wà á lè yí ìgbẹ́jẹ́ kọ̀ọ̀kan mi fi mí lẹ̀. there don't worry this time around seven days mo dẹ̀ ń bọ̀ wá straight away no extra second no extra minute. kò yà jẹ́ bẹ́ẹ̀ ni. i promise trust my action person mm. Mm. I will, I will. I trust now. You put God first. So we wait. That's the granule in Koshiko. Yeah, but it's. <laughs> Yeah, but she gets. All right. ń pè ọlọ́run wá ọba tó dá ilé ayé òun ní ìbẹ̀rẹ̀ àtòpin àti bí àti rẹ tó ṣẹlẹ̀ what will be will surely be àkọsílẹ̀ kò lè tàsé. Àrámidé báwo ni ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú sà. báwo dẹ̀ ni nǹkan. àdúpẹ́ sẹ́yìn. Ah, ah, ìgbà wo ló dé. Ah, ara mi ti yá sà. àdúpẹ́ àdúpẹ́. ẹ̀yin náà ló wá rí sà. ṣé o sí. kó má bàa lè náà ni. ok because mo fẹ́ jáde ni o so mi dẹ̀ fẹ́ pẹ́. àmì ní pẹ́ sà ní pẹ́ sà mo ní nígbà tára mi ti yá pé kí n padà wá pick up láti ibi tọkàn mi ti stop mi. pick up kọ tí o pì ní kó ti bẹ̀rẹ̀ ó rude àló gbéra gasẹ́ ó jọra ẹ lójú o ìwọ sọ fún mi pé ìwọ fẹ́ padà wálé ilé tí wà àtọkọ ẹ ti kọ́ ìwọ ìgbà tí wà àtọkọ ẹ ṣe foundation ṣé architect ni wọ́n ni àbí o ti gbọ́ ẹ̀ sanitary inspector wọléwọlé tó ń tún léṣe ó rude o màá dẹ̀ make sure pé màá pè wọ́n lábẹ́kúta pé kán bá mi wá next room tó ní èsì or yaba because ibẹ̀ ló gbọ́dọ̀ padà sí. ẹ̀gbọ́n mo kàn wọ́n pé adìyẹ ò lè kú ká dẹ́yìn mò ń rìn nítorí ẹ̀ ni mo ṣe ní kí n padà wálé wá mójútó. sọ́tọ́ àbújáde ọ̀rọ̀ ẹ ò lè jọ mí lójú because mo rí pò tí ìwà òkè ìgbà tí wọ́n sọ fún mi pé adìyẹ ò lè kú ká dẹ́yìn ẹnu ìyí táwọn mọ́là máa ń dín sórí indomie yẹn kọ́ kí ni wọ́n fi yẹn ṣe ṣe ìyẹn hash ni àbí mo dẹ̀ ti rí traces pé o fẹ́ stupid mi dẹ̀ ní àlá òkò stupid sí mi lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o rude ó yá bọ́tà. wo díà hmm? o mọ̀ pa níbí lọ. yes. ṣé àdẹ̀wá ní lọ sí ìdàbẹ̀ èwo ni ọ̀rọ̀ oṣù ara ta mára yọ èwo ni rẹ́gbẹ̀ èwo ni wọ́n rò wọ́tò pẹ̀lú obìnrin. a níbí lọ jàre já lọ. màdìá má bínú sòtì pé wife mi ti fẹ́ máa kí ó move kí n tó ṣe ìjìmá ìdí mi arámi dé move ọlọ́run nílé ẹ kó ń di ẹrù ẹ ìwọ ọmọbìnrin ọlọ́run nílé epo òǹdí ẹ̀rọ ẹ̀ o ìgbà tí ikú ti ní administrative knowledge tó ti lọ tó látẹ̀yìn pé àtẹ̀yìn ló ti máa lọ pa wọ́n kò sí ètò kàwá àwa táwa wájú káde máa gbádùn lọ ni wọ́n láwọn tó wà lẹ́yìn wọ́n ti ṣiṣẹ́ lẹ́fà àtàwà wájú so kí ṣe ṣe wọ́n ní kí n mú nǹkan kan wá ní báyìí ìwọ ọmọbìnrin yìí ọlọ́run nílé ẹ̀ kó nídi ẹ̀rù tí tí ọlọ́run jogún fún ẹ o àwọn fámìlì ti pa ẹnu pọ̀ wọ́n ti ní kí n máa mójútó lé so lẹ́yìn èmi ọlọ́run nìkan ló tún kàn so good day dáàdi yẹn fẹ́ jáde ó yá move pẹ̀lẹ́ my dear. yes move wàá rí pípa ojú mi màá lù ẹ́ màá lù ẹ́ gidi ni pẹ̀lẹ́ my dear màá rún ẹ mọ́ kínní o kò move what rubbish rínlẹ̀ rínlẹ̀ rínlẹ̀ rínlẹ̀ mo fẹ́ lọ gbéyàwó mi rínlẹ̀ rínlẹ̀ tó bá ti débẹ̀ kó bá mi ti géètì ẹ thanks ẹ màá máa rí ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ my dear wọlé bèbí. <laughs> ẹ saye! rọra saye! bẹ̀ saye! àǹtí mi bámiṣayé yín wo ni lẹ ti pè é bámiṣayé wo ta ni àǹtí mi kí ló dé kí ló ṣe yín náà ẹfẹ má lè ṣe ṣe báyìí náà mi ò láìkẹ má lè ṣe ṣe báyìí má lè ṣe ṣe báyìí àǹtí mi bámiṣayé mi ò láìpẹ́ ṣe ń ṣe o bámiṣayé wò lẹ rí nsì bámiṣayé yín wò lẹ rí bí bámiṣayé kankan bí kankan bámiṣayé kankan bámiṣayé wò lẹ rí mi ò láìpẹ́ ṣe ṣe àǹtí mi mi láìkẹ mi ṣe yé gbà mí kódà ẹni sùúrù ẹjọ́ kan ọkọ mi ẹni sùúrù ọkọ mi ẹ mi náà ẹ jọ̀ọ́ ẹ mi bá lè ṣe ṣe báyìí mi bá lè ṣe ṣe báyìí ẹ ni ọ̀rẹ́ mọ́tò tó kọjá sí. ẹ stop ẹ mi ò láìkẹ mọ́tò yìí wọ́n ló kọjá bọ́lá tí bá mi ṣayé ń sìn ẹ ní sùúrù náà mo lábẹ́ ṣe ń ṣe o mo lábẹ́ ṣe o. ojú ẹ kí ló ń ṣe ládùúgbò. dókítà mi ní bíbá yìí níbo ni wọ́n ń gbé. àdúgbò mi náà rèé kò sẹ́ni tí ò mọ ibi tí mò ń gbé ládùúgbò yìí. àdúgbò yìí. bẹ́ẹ̀ ni ní kájọlá yìí. ní kájọlá. pẹ̀lẹ́ ọmọ mi. ṣó dáadáa ni adúpẹ́ mà. pẹ̀lẹ́ ìyá mi. yes ma ẹ ṣe o ṣe wà mà ẹ ṣe wọn ọjọ́ mà o. Ah, ọlọ́run mi lọ pé. mọ́mì ẹ jọ ẹ ní eré àkájọlà lélẹ̀. ẹ ah, àkájọlà la wà yìí gbogbo wa kájọlà gbogbo agbègbè yìí títí lọ wájú báyìí lọ báyìí kájọlà ó tóbi. ó ní kọ̀ọ̀kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ẹni ẹ ti mọ̀ mí tipẹ́ láti gbà tí àìsàn wèrè yẹn ṣe mí. bẹ́ẹ̀ ni <laughs> a ti tó gun ọdún ah, bẹ́ẹ̀ ni. ọgọ ọdún ọgọ ọdún ẹ ṣeun ẹdẹ kó tọ́jú mi mọ́mì mo fẹ́ bẹ̀rẹ̀ bóyá ẹ mọ ẹni yìí ni. báwo lè lè ṣe jẹ sí. bàmí ṣayé ọkọ mi ni. ọkọ yìí. bẹ́ẹ̀ <laughs> ẹni tí mò ń wò yìí ọmọ kékeré ni ó kéré sí ẹ. Ah, rárá o mọ́mì ọkọ mi ni fọ́tò ilé ó ti pẹ́ gan nígbà tí àjíjọ wà ní èjì yìí láti ya fọ́tò ilé mo rí ní ojú ayé báyìí ló ṣe rí mo tún rí lójú oorun báyìí náà ló ṣe rí kò change rárá. ó rí lójú lójú oorun pé kò dàgbà ọmọ tó bá ṣe ṣé bó lè kọ́ mo kọ́ fóònù nọ́mbà ẹ̀ síbi tí bá ti rí àti ètò ìpè ẹ̀ ẹ bàjẹ́ gbà tó bá rí pọ́tù pẹ̀lẹ́. ẹ rọ fóònù nọ́mbà sílẹ̀. ó dà kò burú ó dà ó dàbọ̀ báyìí bá ti rí màá pè é ó dàbọ̀ ó dàbọ̀. Hey, mami. Ẹ kúlẹ̀ ma. Yes, ma. Kí ló dé? Ṣé kò sí nǹkan kan ṣe? Ah, ok. Tí bá ṣe tún ṣàmú fẹ́ rẹ̀ yín o. Ẹ ẹ olùdá máa wọlé lọ, màá pẹ́. Ayọ̀mídé, kí ló dé tó ṣe sọ gbogbo eléyìí fún mi látijọ́ yìí? èmi náà ò kọ́kọ́ kọ bí ara sí bẹ́yìn sí alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ mo rò pé normal ten ni but ìgbà tó wá tó wá ṣẹlẹ̀ again ni mo ti wá ń wò pé ah something is wrong somewhere nítorí ìgbà tí mọ́mì wà láyé gan-an tí mo wà ní company wọn ọkàn mọ́mì máa ń balẹ̀ ní ti máa lọ bid fún contract ọkàn tèmi gan at rest ni torí ó ti ṣú ọ̀pẹ mo máa gba contract yẹn but ẹnujọ́ mẹ́ta yìí kò fẹ́ yé mi mọ́ o. ok ọkọ mi mo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé gbogbo nǹkan tó dáa wọ́n fi àdúrà èyí tó dẹ̀ kò jẹ́ kí a tún náà àdúrà lòun náà fẹ́ báwo ni o ṣe máa fi wíyá ká pé àáfà náà kó wá bá wa ṣe àdúrà sí. àdúrà àdúrà ò sèfù nínú mi àdúrà báyìí òun ni mùsùlùmí ń lò láti fi kojú nǹkan tó bá fẹ́ bàjẹ́ láti má bàjẹ́ àdúrà kan náà òun ni mùsùlùmí ń lò láti mú nǹkan tí bá ń da tẹ́lẹ̀ pé kó lè máa da síwájú àti síwájú sí i torí bàbá ti fàdúrà lẹ àà jẹ́ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ tó ń wò ní àṣẹ ọlọ́run ni bàbá ti gbàdúrà gbogbo ohun tí ó ń rí bákan bákan tí tí ò lọ déédéé tí ṣé òtò tí ọ̀nà ò lọ bó ti yọ lọ gbogbo ẹ̀ ni ó ṣe ṣe níwájú ọlọ́run wà láàyè. àfọ ẹjọ ṣàbàmì gbàdúrà ìdáadáa kí gbogbo ẹ máa lọ déédéé ìgbẹ́ bá ṣe wá ṣe lọ́tẹ̀ yìí rẹ̀ hmm. àwẹ̀ wa jọ gbà ní báyìí hmm. ò ní da dèmi nìkan èmi náà ò ní da dáwọ àti ní da dọmọléke nìkan àtẹmí o àtàwọn ọmọléke àtiwọ náà lájọ gbà wélé tèmi sì mọ̀ pé láṣẹ ọlọ́run ọba gbogbo ohun tó dàrú pápátá lọ́lọ́run tó padà hmm. ìwọ fọkàn ara ẹ balẹ̀ kò sí ohun tó le láyè tápá ọlọ́run ọ̀ká ànábìwa muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ohun tá a bá ti fẹ́ ká máa tọrọ nù àdúrà ká sì máa fi sàárà kún tá a bá ti ń ṣe ènìyàn gbogbo èyí tó kù kékeré níwájú ọlọ́run. àfa tẹ bá ti rẹ́dì èmi náà ti rẹ́dì tó bá jẹ́ taláwẹ̀ tó bá jẹ́ torí sàárà i'm ready. Ah, ó ti yá ayẹyẹ ah. ah, bí ọba pẹ́ ní ẹnìkan ẹgbẹ́ sẹ́fà ẹbí ọba ti lọ́ọ́yà ó ti yá náà nìyẹn ká sì àdúrà ká sì fi sàárà gbáǹdì ọlọ́run ṣèyanu. ọ̀rẹ́ ẹ ṣe gan-an màá tún máa pè yín lórí fóònù. ìwọ fún kan balẹ̀ kò sí wàhálà o ti ní ọlọ́run lẹ́yìn nǹkan kan ò ní sí ọmọ o ti fẹ̀yìn táwọn àfa aburú kan ò ní ṣẹlẹ̀ sí ọ lọ́lá àwọn táwa tara wọn jáde lọ́lá àdúrà nìta gbé dání lọ́lá àwọn àfa wa ń bẹ lọ́lá àwọn tí wò wá lọ́lá àwọn táwọn táwa máa bá wa tó wà lọ wà láì àwọn ni ọlọ́run wa ọba tó dá ilé ayé.

Báyìí, mo ń bọ̀ jẹ̀rẹ̀ mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ̀. Wá náà, wá náà, mo rántí ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìrírí sí mi, mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́. Ṣé kò sí ọ̀rọ̀? Kí lorúkọ ọkọ ẹ̀ náà? Ayọ̀mídé ni mà. Ayọ̀mídé, kí ni sọ́ọ̀lì mi? Ayọ̀mídé Balógun ló ń jẹ́. Balógun, àbí bá mi ṣayé ló fẹ́ wí. Mami, ayọ̀mídé balógun ni ọkọ tèmi ń jẹ́. ẹni tí mo rí òjò kọ ẹ òjò tó jẹ́ wípé ṣùgbọ́n bá mi ṣayé làwọn ń jẹ́ kò kí ń ṣe balógun bá mi ṣayé ṣùgbọ́n wọ́n ti jọra wọn jù gbogbo nǹkan téèyàn fi ń jọyàn ló fi jọ kọ ah! ṣé nítorí nǹkan tẹ ṣe wá pè mí padà nìyẹn. àǹfẹ́ kò tó torí mi kí ni èèyàn ní í ṣe nígbà tó ṣe pé mo pè é lórí aago bóun jáde lọ mo pè é padà. Ah, ẹ wo méjì méjì lọ́nà ń dáyàn ayọ̀mídé balógun lórúkọ ọkọ tèmi wọ́n sọ ìwà òun nìkan ni ìyá àti bàbá ẹ̀ bí kò ní níwájú bẹ̀dẹ̀ ni kò ní lẹ́yìn so ọkọ̀ lè jọra wọn lásán ni. ó ti jọjú ah, ti dúró ti dúró ti gbogbo ẹ̀ ti gbogbo nǹkan téèyàn fi ń jọyàn ah, ó dà kó búrò ọkọ mi má pẹ́ o. ìyá pé ń pè mí ṣé nítorí nǹkan tẹ ṣe pè mí nìyẹn eh, ẹ jẹ́ sáré ló fi ń dé. má pẹ́ o. àti ibi àti ire tó ń ṣẹlẹ̀ what will be wo sọ́ọ̀lì bí. alihamudulilayi alihamudulilayi ẹ̀já wa di ọ̀pẹ̀ wà ládé alihamudulilayi rabbil alamin ayọ̀mídé mi di ọ̀pẹ̀ wà rè nítorí wípé abẹ́ ọlọ́run sàn ọlọ́run sì jẹ́ ajájú ọ̀nà kò fún wa ní kó sàn níbi adojú àdúrà kọ tààrà bá ibẹ̀ náà lọ́lọ́ ẹ̀yìn ìbéèrè mi rèé fún ọ dákun ta ni ẹni náà tó fi bínú lẹ́kọ̀ọ́ lákàtà rẹ̀. afáṣe níbi iṣẹ́ àbí níbo. ẹ̀yin ó lè jẹ́ níbi iṣẹ́ ó lè jẹ́ nulẹ̀ kódà ó lè jẹ́ lójú ọ̀nà ó lè jẹ́ ara àbí ojúlùmọ̀ àbọ̀ rẹ̀ gangan pàápàá. Ah, ibi iṣẹ́ mi mi ò sáàkẹ́lẹ̀ kankan. even ilé mi gateman tó ti bá mi ṣiṣẹ́ àti cook àwọn náà ló ṣì wà ń bẹ̀ látijọ́ yìí then girlfriend ta jọ ń go out níjàpọ̀ títí ẹ wá di pé mò ń lé kúrò lẹ́yìn àkàní mi gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ mi èmi máa accommodate wọn ni. ẹ̀dá kùkù ń fẹ́ fi ọ́ lára balẹ̀ díẹ̀ kó o rò ó délẹ̀ délẹ̀ torí ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó fi bínú lé kò lákàtà rẹ̀ òun ló fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ bàbá sì rí ọ̀rọ̀ ọlọ́mọdé arí kò sí dáadáa ni àfààní náà mọ̀ láti kékeré mi ẹni bọ̀dì tó bá wá sí àráùndì mi mo máa ń kó wọn mọ́ra ni mi ò ń lẹ́nì kankan. tí wọn náà bá wá mọ̀ mí dáadáa ọ mọ̀ pé èmi náà mú mú lòmù n tí n bá rí báyìí tọ́lọ́mù bá gbé wá fún mi báyìí lèmi sọ síta àbí mo parọ́ gan fún wọn mo fi rò ó àmọ́ tó o bá rò ó tó o wá rí rò náà ó ní bá a ti ṣe bá a ti ṣe rè torí a àkànṣe àdúrà kan ọlọ́jọ́ mẹ́ta ni iná ilé ẹ̀ láti wá ṣàdúrà yìí torí bí bàbá ti ń ṣàdúrà yìí lọ wà láìta láì bìbúrẹ́ láti láàyè mo mọ̀ wípé ọlọ́run ọba tèmi ń pè kọjọ́ mẹ́ta ní tó kolẹ̀ ẹni ní ọyọ̀jú bẹ́ẹ̀ yóò fẹsẹ̀ ara yẹn wá sínú ilé ẹ̀fà ni mo sọ bẹ́ẹ̀. afa mi ti rẹ́dì o tẹ́ bá ti rẹ́dì mi ti rẹ́dì. ẹ n ó jọ mọ. aleykum salaam. oúnjẹ tí àwo ẹ̀yìn Ayọ̀mídé. Ah, lọ́bù a gẹ̀ẹ́sẹ̀ wọlé àjọ jẹun ìṣó òye ọwà lọ́dọ̀ mi bó jẹ ọkọ mẹ́rẹ̀ ọkàn musa kì nínú ẹ̀ kí ẹ̀yìn ẹ̀ ọba kìíní pàdé bí ní kọ́. Every second Friday okay, your boat that she was released. Alàgbà, tàbí ṣe preparation bá ṣe máa gba boat àti pípé mi ò sì fẹ́ mí sí ìgbéyàwó lórí òkè. lórí ọ̀rọ̀ tí arábìnrin mi bá wà síwájú sọ́mi òun náà lè ní pẹ̀lú wọn ti jọ ń sọ̀rọ̀ nípa ìlànà tó ló di dandan ká lọ sí inú ìrìn àjò àdúrà yẹn ọlọ́run á dẹ̀ràn wá lọ́wọ́ lórí ẹ̀. àmì jésù àmì jésù. Eh, gẹ́gẹ́ ah, ẹ jọ ẹ fi láyè. ẹ káàbọ̀ ẹ jọba káàbọ̀ sí. Ah, ẹ ra o ẹ kú jẹ mẹ́ta o bóyá ìjọba ni. ẹ̀gbọ́n mi tí mo bá yín sọ̀rọ̀ àwọn ni mo ní kí n wá káwa rẹ̀ hmm. èmi àti wọn nìkan náà ni bàbá wa àti ìyá wa. Eh, arábìnrin kí ló dé tí ẹ wá nǹkan tí ò sọ̀rọ̀ fún mi. ọkọ yìí tẹ̀ ń sọ yìí ó ti kú tipẹ́. ṣe tún gbọ́ ariwo ọkọ mi ò tí kú ọkọ mi ò tí kú ìlànà pariwo láti jọ yìí ọkọ tó ti kú tipẹ́tipẹ́. kí ni àrídájú pé ọkọ yín kù olùṣọ́ ọkùnrin tí ìfẹ́ mo rí ọkọ mi ọkọ mi sọ fún mi nínú ojú oorun ó dábẹ́rẹ́ ìlú tòun wà tó yẹ mo dẹ̀ ti rí lójú ayé náà mo gbórúkọ ẹ̀ ṣùgbọ́n kò dá mi lóhùn ibẹ̀ gbogbo ni kò ti yé mi ṣùgbọ́n ọkọ mi ò tí ì pé ọkọ mi ṣì wà láyé. a ní iṣẹ́ òru ní alẹ́ tí wọ́n bá lè jọ̀wọ́ ara wọn láti bá wa ṣe iṣẹ́ òru ká fi àdúrà jagun mo mọ̀ wípé ọlọ́run sbj ọ̀ṣọ́fà ọlọ́run ẹ̀kúnọlá davis àdúrà wọn á jẹ́ ìtẹ́wọ́gbà. Hmm, olúwa hmm, bẹ́ẹ̀ ni. bó bá rí bá ṣe fẹ́ kó rí onímọ̀ lọ́rùn wa ọba tó dá ilé ayé òun ní bẹ̀rẹ̀ àtọ́jú ah, àǹtí ẹ̀ ẹ̀ka sọ. wọ́n ti ó sáré lọ sọ́jà. wọ́n nìkan wá fílẹ̀ sí ṣọ́. ẹ nà èmi nìkan mọ̀ ẹ́ ń bà. kọ́lọ̀ ń jẹ́ kówó pé o. àkìrẹ́ mi ni òun ni kọ́lọ̀ ń jẹ́ kówó pé àǹtí mi ẹ ṣọ́ra yín o ẹ jọ̀ọ́ tó lọ́wọ́ ẹ má lọ jẹ́ kí mọ́mí gbọ́ nǹkan tẹ sọ yìí o ẹ má lọ sọ mí lẹ́nu o. àbí kí wọ́n gan má sọ̀rọ̀ ẹ lẹ́nu. èyí lẹ mọ ọlọ́run ló tì í wa ẹ ṣe understand ẹ jọ̀ọ́ tó lọ́wọ́ ẹ bá mi dúró sí ṣọ́ọ̀bù ẹ má lọ sẹ́nu ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti jáde ṣẹ́mi wà ebi ń pa ebi ń pa fóòsì ńlá ẹjọ́ tó ra ẹ bá mi dúró sí ṣọ́ọ̀bù fẹ́ sáré jẹun nínú o fẹ́ fi mí sílẹ̀ bí ìbàlẹ̀ jẹun nínú ilé wọlé kó gbóúnjẹ jáde ká jójó oúnjẹ jọ. irọ́ irọ́ irọ́ irọ́ à ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ṣe tí n bá ti jẹ tọ̀dọ̀ mi tán màá bá mi bu ti yín wa. ọ̀yà wà wà wà kí ló fẹ́ lọ jẹ náà. àṣàrò shall live here. ẹ ò ṣáájẹ wa ó jàre ṣáájẹ wa. ó pẹ́ yín díẹ̀. mo yà lọ́dọ̀ ìyá àbèjì ni ah, ah, ta ló mú ìwé ìsinmi fọ́tò tó wà nú ẹ̀dà. fọ́tò àmọ́ mo fọ́tò. ata ah, ló wá mú ìwé síbi ibẹ̀ yẹn mo fi sí. mi ò mọ̀ bóyá fi fọ́tò síbẹ̀ mi ì débẹ̀ ibi ilé mi náà ti bá ìwé nígbà tí mo débi àbí pé mi síre wá síbí yìí ni. ẹ mi ò mọ bóyá ọmú fọ́tò àmọ́ wọ́n wá ọ̀dẹ̀ ti béèrè yín ọ̀dẹ̀ ti lọ. pèmí síre ti mú fọ́tò pèmí síre ti mú fọ́tò yìí o. ìgbà tó wà ẹ mo ní kó dúró ṣọ́ọ̀bù mo ní kó dúró ṣọ́ọ̀bù kò pẹ́ tèmi jẹun nílé wọ́n wá bá mi nílé wọ́n wá sọ fún mi pé àwọn ti fẹ́ máa lọ pé àwọn fẹ́ débi kan. ó parí òun ló máa mú kò sẹ́ni tó máa mú nígbà tó ń ṣe wọ̀dùn mami fọ́tò fọ́tò ta ni. lọ kó kọ́tọ̀kọ́tọ̀ ẹ sọ́hún jáde má béèrè béèrè àgọ̀ lọ́wọ́ mi fọ́tò ta wa ni àfi ẹ sínú ṣọ́ọ̀bù nǹkan nù áá oúnjẹ nìkan ló mọ̀ tún fún lọ́rùn. ṣe wá fi mí mi nílé jẹun ni. nǹkan ṣí ẹ ni bó bá jẹ́ nǹkan tó ṣe kinní náà ni bójú bójú bójú. ṣé bí fọ́tò lásán ni. nígbà tó jẹ́ fọ́tò ṣé fọ́tò lásán ṣé fọ́tò lásán ni. lọ́kùnrin kó ń wọ́n dùn mí jáde. torí fọ́tò lẹ́yìn kọra mímí bá. lọ́kùnrin kó jáde. tí ọtí tó ṣẹlẹ̀ What will be will surely be. Àkọsílẹ̀ kò lè tàsé o. Tọ́ba ń sunkún ọmọ rẹ̀. Ìfẹ́ ń pa ní. Ìfẹ́ ń pa ní. Ìfẹ́. Nínú kò lè pọ́sibù. Kò lè pọ́sibù. Ayọ̀mídé tèmi ò ń ṣe nǹkan dọ̀tí. Ayọ̀mídé mi ò lè fẹ́ràn yín àgbàlagbà níyì. Mi kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí mi ló jẹ́ kí inú ojú mi dùn báyìí olóko mi ni mo rí sẹ́ẹ̀ ọkọ mi ò tí ì kú. alàgbà ẹ gbà mí àbí irú kí ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ abákúdà yà ní bá mi ṣayé ni. ẹ bóyá bá mi ṣayé tí wọ́n ń pè láyọ̀mídé bóyá ó ti kú. ayọ̀mídé tèmi ò kú. Yomide mi ò kú mo mọ bàbá ẹ kódà mo tún mọ̀ yẹ. ọ̀rọ̀ yìí náà wàá fẹ́ yé mi mọ́ o lórí bẹ́ẹ̀ ṣe ń gbé ń bí tẹ̀ ń gbà ń bì yìí bóyá bámiṣayé náà ni ó sọ̀rọ̀ ẹ̀ di Ayọ̀mídé ni o bóyá Ayọ̀mídé ló pèrè ní bámiṣayé ni o arábìnrin jọ ṣé o lè mú wa dé ọ̀dọ̀ ọkọ ẹ̀. máa mú yín débẹ̀ alẹ́ bá máa mú yín débẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ jẹ́ àlọ́ o. jọ̀ọ́ má bínú báwo la ṣe lè lera lọ́la. láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà láhìlá ìlànà. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ẹ kọsàn án o ẹ dákun ta ni àlejò tí ó wà láàrin wa yìí. Fẹ́mi <coughs> ò kí ń ṣàlejò. ẹ mọ̀ mọ̀ pé ìwòye ṣàlejò mọ̀ pé ṣàlejò. alàgbà yìí ni mò ń wò pé àlejò ni wọ́n láàrin àbí. èmi ò kí ṣàlejò àlejò ni. ẹ torí ìgbà tí a wà nínú àdúrà ọlọ́run fi hàn mí pé àdúrà wa ti gbà nípa bẹ́ẹ̀ àpẹẹrẹ gbígbàdúrà wa lẹ́yìn tẹ́ wọlé yìí. ẹ kú iṣẹ́ olúwa àfa. ọ̀rọ̀ tí mò ń gbọ́ lẹ́nu yìí ó jẹ́ kí n mọ̀ wípé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń sọ ẹ̀mí ọlọ́run sì wà lára yín. ọ̀dà náà ta ni Ayọ̀mídé. Eh, tí ó bínú sí tó wá fìbínú lé jáde nù yín. àwọn ni. orúkọ ọkọ mi ò kí ń ṣe Ayọ̀mídé Bámiṣayé lórúkọ ọkọ mi. jọ̀mọ́ ẹ gbọ́ lọ́n tóbi. ẹ dákun ẹ gbọ́ lọ́n tóbi fa. ẹ rí ẹ ń gbà tí à ń gbàdúà lọ ní kíkankíkan ẹnlẹ̀ mi ọlọ́run ti ń yí ó yé mi wípé àdúà tá a jókòó fún ayọ̀mídé àdúà náà ti gbà báyìí alihamudulilayi alihamudulilayi rọbìlì alami alihamudulilayi rọbìlì alami ẹ dákun bí wọn ò bá ní ṣàṣìṣe ojú tèmi ń wò lórí ìdúró yìí ah, ó dàbí pé mo ti rí ojú ìrè ó dàbí pé mo ti rójú ìrè ìbéèrè mi yìí ó lè ṣe bí ẹ ń rí bákan bákan ẹ dákun ẹ gbà mí bẹ́ẹ̀ ti rí mi nífa ìyá wa tó dúró yìí ó dàbí wípé ẹ ti fìgbà kan ṣe gángangan bí ìgbà tí èèyàn ń yí lórí bí ìgbà tọpọlọ èèyàn ti lórí ẹ má bínú o ẹ ṣe bẹ́ẹ̀ ni. lóòótọ́ lọ̀rọ̀ tẹ sọ àwọn náà ni ara wọn ṣe ìyá láìpẹ́ yìí. tóbi fọlọ́hún tóbi fọlọ́hún. Ah, abẹ́ẹ̀ rí nǹkan jẹ̀mọ́ ìgbà míì ayé ọ̀wà kò ní sọ̀rọ̀ ìgbà míì ṣeré ọ̀rọ̀ ọ̀wà wà tí ò ní sáyè àmọ́ níbi tá a wá jókòó yìí lọ́jọ́ tèmi mo rò pé àyè ń bẹ bẹ́ẹ̀ lọ́rọ̀ sì wà. Ah, Allahu Akbar Allahu Akbar ìyá wa ẹ dákun nígbà kan rí ó dàbí wípé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ tó ṣókùnkùn sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó wọ̀nyí yàtọ̀ sí èmi àti ìyá wa tó dolóògbé nìkan la mọ̀ ń pa. ẹ wo ọ̀rọ̀ yín yé mi àmọ́ ẹ̀yin ni kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀ fa ẹ ṣe rí kò sí kò wọ́pọ̀ nú ọkùnrin tó jẹ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí kíyàwó má gbọ́pá kó má gbọ́po láàrin ọdún mẹ́wàá ah, bó ń tọ̀hún náà bá dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ àwọn ẹbí ó máa ní kó dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ àmọ́ ẹ̀yìn ẹ̀fọ́ fọkàn yín balẹ̀. ó kúkú yé mi nǹkan tẹ́ sọ kò kí ṣe pé èmi náà fira mi lọ́kàn balẹ̀ mi ní kó má fẹ́ yàwó ó lè fẹ́ yàwó sílé tàbí kó fẹ́ síta. ṣùgbọ́n bó ṣe wá fi mí nìkan lẹ́sìn nílé bí ìgbà tí èèyàn bá tún yàn sí òwò ni. ẹ ó mi àdúrà náà la máa gbà ẹsẹ̀ wọn tí wọ́n jáde ńlé wọ́n padà wá tọkàn wọn bá rọ̀ ẹ wo ilé tí mo fẹ́ ṣe rè ẹ bóyá kẹ́ ẹ lọ wá ọmọ kan tẹ́ ẹ gbà bí ìgbà téèyàn ń gbọmọ tọ́ bẹ́ẹ̀ bá ṣe òun tẹ́ ń gbọmọ nìtọ́ ni ẹ ó ṣeé ṣe kọ́ lọ́hùn ti bẹ̀ kọ́dẹ́yìn náà lòun kọ́lé ayọ̀ sọnù yín ẹ gbọ́ hmm, ẹni ní kẹ́ kò sí wàhálà fà má tẹ̀lé àmọ̀ràn yín bó jẹ́ kí n lọ sí orphanage home lọ adopt ọmọ níbi bẹ́ẹ̀ kó ṣàtẹ̀ máa rórúkọ ọmọ pè náà. ẹ ṣe àwa náà ní dákẹ́ àdúrà ṣẹ ẹ káre láyé ẹ ṣeun mo rí yín ná ẹ síbi àti rẹ tó ṣẹlẹ̀ what will be will surely be àkọsílẹ̀ kò lè ta ṣe o tọ́ba ń sunkún ọmọ ríran o. àtìrẹ tó ń what will be will surely be. ẹ wo gẹ́gẹ́ bí nǹkan tí à ń sọ bọ̀ ẹ jọ ń torí ọlọ́run ọba ojú ló ń rojú ṣàánú o tí o bá ń ṣe pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tànú yín ṣe mí òun ló jẹ́ kí n lọ gba ọmọ lọ́wọ́ wèrè o torí pé mo fẹ́ kínú yín ó dùn mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe wá rí tẹ bá ṣe ń tọ́jú ọmọ yẹn tẹ̀ ń fi tọkàntọkàn tẹ̀ ń tọ́jú ẹ̀ tẹ̀ ń finú kan tẹ̀ ń tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yín tẹ wá ń gbàdúrà mo mọ̀ pé láìpẹ́ láì jìnà ọlọ́run àtẹ̀yìn náà lò ọlọ́run ò ní yà yín lágàn torí pé èmi mọ̀ pé kò séèyàn kankan tọ́lọ́run dá lágàn o àfàfọwọ́fà àti tásìkò ẹ̀dá ò bá tí ì tó lágbára ọlọ́run pẹ̀lú ọmọ tó wà lọ́wọ́ yín yìí ọlọ́run jẹ́ kọ́nà tí náà ṣe ọlẹ́ ayò sọnù. àfọ ìṣègùn èyí mo kúkú rí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá kí n ṣọpẹ́ lọpẹ́ tí báyìí bo ni bá gbé gbà ẹ ṣe gidi gan ẹ má wọrí màá tọ́jú ẹbí pé mi gangan ni mo fi inú ara mi bí. Ọlọ́run ló lọ́pẹ́ mm. Ọlọ́run ló lọ́pẹ́ ṣẹgbọn mm. ẹ wá jẹ́ kí àdéhùn wa kó rí bá ṣe sọ o ẹ tójú bá yẹjú ohun ò má yẹ o ẹ má jẹ́ kẹ́ni kankan mọ̀ yàtọ̀ sí èmi àti yín nìkan o ah. ẹ ti gbọ́ mo rí iran. àdìrí àti rẹ tó ṣẹlẹ̀ what will be was shall be ṣé pé mo ti lóyún rí ṣé pé mo bímọ sáyé yìí ikọ̀ tẹ̀dẹ̀ wá ṣeun máa dà ẹ wá gbọ́mọ mi àfa èdè pera yín lẹ́yìn ọlọ́run. ẹ wo kèésì mi náà kèésì mi náà ẹ jẹ́ àgbà pé kírú ọjọ́ òní yìí lè wáyé lọ́lọ́run fi fi fi fi fi rú èrò bẹ́ẹ̀ ló fi fi sí lọ́kàn. Eh, torí wípé gbogbo àáfàá láyé yìí ń èé ṣe ní àbùkù bẹ́ẹ̀ ni ń èé ṣe ní tí ọ̀dà àmọ́ ohun tó wá lè mú mi tí mo fi ṣe rú ẹ̀ pé à ń gbọmọ lọ́wọ́ alámọ̀dí wá gbé fẹ́lòmíì kan máa wò ẹ̀já gbà pé ọlọ́run olódùmarè bó lálá rẹ̀ ṣe tóbi tóní bó ti fẹ́ orí ni ẹ̀já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. ayọ̀mídé ǹgbà tí ìyá kú òun sunkún pé tọ̀ ò ní láyé mọ́ àmọ́ ńgbà tó lóun ó gbé bí ti ń ṣe rẹ̀ bí ó gbé dé ńgbà tó lóun ó gbà jùlọ rẹ̀ tí yóò hàn gbogbo wa bí n bá ń sọ fún ọ lónìí pé ìyá tó bí ọ tó dẹ̀jẹ̀ lé ọ lórí gangan tẹ́lẹ̀ ìbò ń pè ní biological mother òun ló dúró ìyá rẹ̀ rè. bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ ta nìyí sọ ló ń béèrè ni what can I do for you in front of my house. bámi ṣayé. bámi ṣayé sọ́dọ̀ pẹ̀ nìyẹn orí ẹ̀ pé sàn ní ìta ni. lé madu máa kúrò bíi náà. ọ̀gá normal person normal person téèyàn bá kọ̀ tẹ̀ ń wá mi bọ̀ tó bá ríru eré níwájú lé mi sí i. gbajúmọ̀ wèrè ńlá àdúgbò kò lè ṣe yín kankan bó ṣe wà yóò lọ tiẹ̀ pírí pírí pírí lóògùn jí lóyún bó ṣe wà yìí. I don't even feel safe in my own house. Eh, lé tí bá ah, padà ah, ah, tí bá rí madu mà níbí lé lọ eh, náà. ọ̀gá mo ti gbọ́ pírí lóògùn jí. ojú yìí tí rójú náà rí lẹ́ẹ̀kan tí ó dàbí pé mo wá lé wọn kúrò nílé mi. ọmọ mi. ọmọ o.